العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورى الكرم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم فضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن وكذلك طهارة الثوب فقيل إن ذلك فيهما واجب وجوب الفرائض وقيل وجوب السنن المؤكدة وينهى عن الصلاة في معاتن الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه بطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم قال رحمه الله تعالى وينهى عن الصلاة في معاطن الإبل بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه من أيام الدين أما بعد لتعتدوني بأن لقط الشواج وطهارة البقعة والثوب فقيل إن ذلك واجب وجوب الفرائض وقيل إنه واجب وجود السنن àti tó síwájú òṣìṣọ́ tí ó tẹ̀wọ̀n nínú madhab ibùn àyàtọ̀ sí madhab náà mahajj àìmọ́ malik rahman allah akànnìkan tó tẹ̀wọ̀n ni pé ìzáratù nàjásà níbi tàtúhérù bọ́kàtì wà tàtúhérù àsọ́bí wájibun máa alqudrati wà zikri ìyẹn ni pé يسقط ذلك بالنسيان وهذا من القدرة àtisọ́dọ̀ lè sọ pé tí àwọn bá ti rántí àti pé ẹ̀gbìn bẹ́ẹ̀ náà yìí kàn ti fẹ́ kírun àbí aṣọ èèyàn sì dàgbà àti mú ẹ̀gbìn yẹn kó dáadáa ní fún yẹn mo náà tó tán nínú àwọn ọ̀rọ̀ onímọ̀ mo sì sọ aṣọ tí ń jẹ́ tọ̀hárọ̀ fún wa wọ́n sọ pé ìyẹn ni pé nígbà mi definition táwọn onímọ̀ fún tọ̀hárọ̀ wọ́n sọ mo sọ definition alimam ibn Arafah rahimahullah bẹ́ẹ̀ ni definition alimam al-Mazari rahimahullah ní madhab alimam Maliki ní àdáfà ní madhab Maliki rahimahullah bẹ́ẹ̀ ni definition alimam Nawawi níbi tí làwọn tàbí dé al-asma wal-lughah. bíi tààrí gbogbo tàbí sàn. nígbà mọ̀ yẹn especially nípa definition tí mo sọ pé àlèmọ́ ẹ̀mí alábàṣe tàbí tí fi divine tòhárọ̀. ẹ̀rí pé taṣọ náà wà ẹ̀ àti ara náà wà ń ìyẹn ni pé kẹ́gbọ́n máa wà lára ṣùgbọ́n a rí pé alimadu alimadu abizet alkarawani wọn sọ nípa ìmọ̀ kí ara ọmọ ìyẹn ní kíkà ara ìtẹ́rẹ́ tì wọn kọ́ mọ́ kò níbi ẹ̀gbin ìyẹn ní kíkọ́ mọ́ sí pé ìtọ̀ wà lára rẹ̀ àkàǹkùn lọ ìtọ̀ àbí tọ̀ yìí lára ni o kọ́mọ́dé pé tọ̀ yìí lára ni o àbí ìgbẹ́ yìí lára ni o àbí mọ́bí ni o àbí wádìí ni o wọn sọ tó ṣẹlẹ̀ ni pé. kí ara ẹni tọ́jọ́ tì wọ́n mọ́ nígbà tó ti gbọ́ yẹ pé àyè tí ẹni tí wọ́n fẹ́ kírun ọ́ láti mọ́ àti aṣọ tó fẹ́ fi kírun ọ́ láti mọ́ ìyẹn ni pé dandan ní kí ara rẹ̀ kó mọ́ dandan ní kí ara rẹ̀ tí ó fi tún kó mọ́ kò ń bí ẹ̀gbìn tí ẹ̀gbìn bá fi lè wà lára ẹni tó fẹ́ kírun ìgbẹ́ àbítọ̀ àbíwádìí àbí mábíyò dandan kí ó fọ àwọn ẹ̀gbìn kò ní ara rẹ̀ nígbà bin aula torí pé ara tí ara ẹni tó ń kírun gangan òun gangan ni bọ́dì òun gangan ni ara tó ń fi kírun so that ààyè ní zarf àbí ààyè kan àwọn ní ààyè tí wọ́n ní wọ́n láti mọ ààyè tó ń fi kírun ìyẹn ìyànnú fásitì alùbàdàn bẹ́ẹ̀ náà aṣọ aṣọ tó fẹ́ wọ̀ sára ìgbà tó ní kí méjèèjì dé wọ́n láti mọ dandan kí ó má àyè méjèèjì yẹn kọ́ má àyè tọ́wọ́ fi kírun àtàtọ́ fi kírun agbẹ́dẹ́ ní lọ́nkẹ́ pé aṣọ tó fi kírun kọ́ má bẹ́ẹ̀ ni àyè tọ́wọ́ fi kírun kó má. a ti gbọ́ yẹ pé ara gangan ara rẹ̀ gangan tó yẹ pé ara ẹni tó kírun gangan dandan ni pé ó má kò níbi ẹ̀gbin so ní òjẹ́ kí àfàwà alimam ibn abi zayd al-Qarawani kí wọ́n tún bí sí pẹ̀lú kí wọ́n máa dákọ̀ wàtò haratul badan so àti àti gbọ́ yẹn tó kálukú ti gbọ́ yẹn níbi ọ̀rọ̀ wọn ni torí pé ní kìyásùn àlàwí ìyẹn ni pé kìyásùn àlàwí kìyásùn àlàwí yìí náà ara ṣe wọ́bẹ̀ so alkìyásùn àlàwí ọ̀hún náà ni wọ́n fi ní mọ̀fọ́mọ̀ mọ̀fọ́kọ̀ àlàwí ìtẹ̀gàn kéṣe àmúsáwí so gbogbo tó bá ti rí bẹ́ẹ̀ láyé ìṣàgàlù bẹ̀rẹ̀ kiri sí láyé ìṣàgàlù bẹ̀rẹ̀ kiri sí kò sẹ́ni bí ká tó máa dákọ̀ rẹ̀ torí pé tí ó ti gbọ́ yìí nígbà tí wọ́n sọ pé tí ọlọ́run sọ subhanahu wa ta'ala àtàbára kásún nínú tẹ̀yìnú kàǹtàǹdé ìlú nínú tíra nínú al-Qur'an wípé wàlá láyìn àwọn olùbẹ̀lẹ̀ ọ̀nà ṣe tọ́ ní bọ́jú wàlá taqul lahuma uff kí a máa sọ̀rọ̀ ọ̀dọ̀tí ojú kéye ọ̀rọ̀ àbùkù kí sọ sí òbí bó sọ kọ́lẹ̀ kéré àti ṣe sọ kọ́lẹ̀ kéré ẹnìkan gbọ́dọ̀ ẹnìkan tún gbọ́dọ̀ máa béèrè wípé a báwo wá ní nínú nǹkan sọtọ kéèyàn nù bí kọlọ nǹkan ṣọra bẹ́ẹ̀ nígbà tó náà fún wa pé n tó kéré jù nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ àbùkù àti n tó kéré jù nínú ìṣesí àbùkù ìṣesí ìdọ̀tí sódì méjèèjì ti pé ọmọ kan náà yá kò tẹ sókè kún ó náà yá àbí bàbá nítorí pé ní ó ti wọnú tí ọlọ́run sọ pé ká gbọ́dọ̀ má ṣe fún ká gbọ́dọ̀ èèwọ̀ ni ká ṣe fún ká ṣe fóbi wa ìgbà tó yẹ kí ọlọ́run hàn náà pé ká má ṣe tó kéré jù tó kéré yányá ní nǹkan àbùkù ní nǹkan dọ̀tí fún wa pé ká ṣe fóbi ní báàbí àwòlà gbogbo àti gbọ́ ìpín tó tóbi jù bẹ́ẹ̀ lọ ó ti wọnú náà yìí ó ti wọnú táwọn náà kọ̀ fún apá ìyàlọ́ sí fóbi bẹ́ẹ̀ náà nírú ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ń bí ìgbà tí a bá ń sọ̀rọ̀ ọ̀hún ọ̀lọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa pé dandan kí àyè tí wọ́n sọ̀rọ̀ nípa pé dandan kí ààyè ìta ti kírun kọ́ mọ́ bẹ́ẹ̀ ni aṣọ tí wọ́n fi kírun kọ́ mọ́ dẹ́rẹ́tà ti mọ̀ pé ara gangan tọ́jú ara ẹni tó kírun gangan láti ṣe kíni ó láti mọ́ ó láti mọ́ so nítorí pé tí àwọn onímọ̀ àwọn mẹ́sàn-án ọgbà láyé yìí àbí tó fi ní nǹkan sọ èèyàn àgbẹ̀yẹ̀ lómi lè ó lè kéré tí ẹ pé àgbẹ̀yẹ̀ tó kéré hàn àti bẹ́ẹ̀ ọkọ̀ ti ń dààmú ẹ lómi hàn so ó lè jẹ́ kí ọmọ ṣàṣìgbọ́ àbí kọ́ máa sọ pé kí ló ti ń sọ báyìí kí ló ti ń sọ báyìí kí ló ti máa béèrè question tó yẹ kó níbi kó béèrè àbí nítorí wọn á tóbi jù ní pé kí wọn fẹ́ máa ṣe ìtìrọ́ọ̀bù ìtìrọ́ọ̀bù lórí ní ọ̀sán máa ń lórí ẹni tó sọ̀rọ̀ lórí onímọ̀ tó sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀nà òye gẹ́gẹ́ bí wọ́n ìka kejì nínú mọ́sálà wọn ni pé ó gbọ́ nípa pé kí ayọ̀ ọmọ káṣọ ọmọ kí ara ẹni tí ọmọ ẹ̀rì pé tọ́jú tó jẹ mọ́ ẹ̀gbin tí ó hàn ọha. tó jẹ mọ́ ẹ̀gbin tó ṣe kí tí ó hàn kí ayọ̀ tó bá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sọ pé dandan ká máa bẹ́ẹ̀ náà aṣọ tó ń síwájú yóò ní tí máa jẹ́ lẹ́yìn ìtọ̀ lára ẹlòmíì jọ ni tó jẹ́ pé ìdájọ́ tó náà ló ní ẹ̀gbin ni tó bá yí aṣọ àbí tó bá wà láàyè ibi tí wọ́n ti fẹ́ kí wọn èyí ò rí tó hàn bẹ́ẹ̀ náà ni ìgbẹ́ akramakumullah bẹ́ẹ̀ náà ni ìtọ̀ akramakumullah tó bá wà láàyè tí wọ́n ti fẹ́ kí wọn ó wà láàyè tí wọ́n ti fẹ́ kí wọn àbọ̀ wà ní aṣọ tí wọ́n ti fẹ́ kí wọn àbọ̀ wà lára ẹni tó ti fẹ́ kí wọn èyí ò rí sọ eléyìí ìgbọ́n tó fi ọmọ ànàjásátò lọ́hìrò báwo ẹ̀gbin tí ó pamọ́ ẹ̀gbin tó pamọ́ ṣé ìdájọ́ ẹ̀gbin tó hàn náà ni àbí èsì ìdájọ́ ẹ̀gbin tó hàn àpèjúwe ẹ̀gbin tó pamọ́ ni kéèyàn kan mutí kéèyàn kan mutí ó ti mu ọtí sínú ọtí ti wà mẹ́rin ó ti mu ọtí ó ti mu ọtí ó ti mu ọtí dénú rẹ̀ ọtí ọtí sí ọtí gbẹdá sí rẹ̀ làwọn onímọ̀ pè é. kò sí àpẹnu pé ní ọtí ṣùgbọ́n sí ẹ̀gbin tí ọtí jẹ́ sí ẹ̀gbin àìníyà ni àbí fọkàníyà ní pé mànàwíyà sí ẹ̀gbin nàjásátòlá nàjásátòlá kọ́mrí sí àìníyà ni àbí tí ń jẹ́ mànàwíyà pé sí ọtí gangan jẹ́títọ́jẹ́tí ọ̀gá sọ̀n gangan ní ẹ̀bí gẹ́gẹ́ bí tọ̀ àkàǹkùn lọ sí jẹ́bi gẹ́gẹ́ bí ìgbẹ́ àkàǹkùn lọ́hùn ó sì jẹ́bi àti nǹkan tó jẹ́bi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wájú àbí wọ́n fún ní ìdájọ́ pé nǹkan pè wúlà yóò ṣe ẹ̀bí pé ìtumọ̀ ẹ̀bí kékeré nǹkan wọn kékeré ẹ̀bí wọ́n pè ní ẹ̀nàjọ́ sọ́tò àìníyà àbí màánàríyà ọ̀rọ̀ àkọ́kọ́ làwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́nà lọ síbẹ̀ wípé ọtí ọ̀nàjà sátọ̀fà àìní yàtọ̀ ọ̀rọ̀ kejì náà ọ̀rọ̀ hẹ́rì ọ̀rọ̀ síbẹ̀ wípé ọtí ọ̀nàjà sátọ̀fà àìní yàtọ̀ màánàrí yàtọ̀ lórí eléyìí ìyá nínú sòrò àdínú tá a fara lórí ọ̀rọ̀ yẹn àdínú tó jẹjẹ dẹ́ndẹ́ ẹ̀hẹ́n nínú sòrò tó wà nù mọ́sálà yìí tí wọ́n bá ní ọtí ẹ̀gbin bí ẹ̀gbin bí ìgbésẹ̀ gẹ́gbin àkàǹkùn lọ bí tọ́sẹ̀ gẹ́gbin àkàǹkùn lọ àti wájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní túmọ̀ sí pé tí ọtí bá ti lè yí yàn láṣọ àbádà sí yàn láṣọ dandan ni kéèyàn fi kéèyàn fọ aṣọ yẹn èèyàn gbọdọ̀ fi kírun kéèyàn bá mọ́mọ́ fi kírun nígbà tí wọn máa fi ìgbẹ́ tó bá yàn láṣọ àbí tó bá yàn láṣọ fi kírun nìyẹn ni pé tó bá tí ó gbàgbé ó sì lágbà àti fọ́ láyé rẹ̀ síwájú nǹkan tó yẹ kó síwá kò ní àwọn ó tún pẹ̀lú ẹ̀gbìn yóò fọ ọ láti fọ tó wá tún ti bẹ́ẹ̀ náà ni tí wọ́n dá sí yàn lánàá ó yí yàn lánàá ẹ̀hẹ́n ìgbẹ́jọ́ wa kò lè jẹ́lẹ̀ ìgbẹ́jọ́ ọ̀rọ̀ kejì nítorí pé òun gàgà kọ́ ni kíní sọ tó bá yí ọ̀tọ̀ ọ̀la tó bá ti rí kíní àbí ọ̀tẹ̀ àbí oyin láṣọ àbọ̀dádà sí so wọ́n fún nídàjọ́ pé kí ni wọ́n fún nídàjọ́ eh, kí wọ́n ti ń pè ìtọ̀ àwọn akátọ́gbẹ́gbìn kankan bá kì í sọ gbọdọ̀ nìyẹn so kò ní sí bá sùn bẹ́ẹ̀ kò ní sí ṣíkà lọ́dọ̀ so nípa pé ọmọ màbí kí òun àbí àbí ọmọ màbí kí òun ẹ̀hẹ́ ǹdáwọ̀ àkọ́kọ́ ni tó dẹ́gbà tó tẹ̀wọ̀n lọ́dọ̀ wà pé ọtí àìníyà àìníyà nàìjà eh, sátúrà àìníyà lórí ẹlẹ́yìí ẹnìkan á mutí náà kọṣọ abẹ ó ti mú ó mutí ó ti dénú rẹ afáwájú sọ̀rọ̀ níbi tíra níbi fásitì níbi ìpín yìí pé dandan ni kí ààyè ọmọ ìyẹn ni pé ààyè tí àtúfẹ́ kírun dandan ni kọ́ mọ́ bẹ́ẹ̀ ni aṣọ tí ẹni tó bá fi kírun fi kírun tó bá fi kírun bẹ́ẹ̀ náà ni ara rẹ̀ náà ti mọ́. ẹ̀gbin tí ó ti wá wọ náà yìí a ní odò léyìí ìtọ́jú ọmọ ẹ̀gbin tó hàn ṣùgbọ́n ìtọ́ pamọ́ òun ní irú ọtí tó ti mu ẹni tó mu sí ọtí tó mu ẹ̀gbin tó pamọ́ ni torí pé ó ti dénú rẹ̀ látọ̀ sí kí ọtí sì wà kí wọ́n dà sí lára àbí kí wọ́n dà sí aṣọ àbí kí wọ́n dà sí ẹ̀ẹ́n àbí kí wọ́n dà sí àyè tó ti fẹ́ tó ti fẹ́ kí wọn wọn pé ó hàn ìgbọ́n tó mu sínú ọ̀pamọ́ ẹ̀gbin lórí pé ọtí jẹ́ ẹ̀gbin nàìjíríà sàrànjọ́sà ìníyà ni ó ti wá nù rẹ̀ so ìdán ìrìn ìjásá ìnàjásá tó ń gbà pé nù. ṣé dandan náà ni kí ó sì ìzára tó ń gbà kó mẹ́jọ kò ní ara bí ó sì mú ètò ọkàn kò lára èyí tó pamọ́ tó pamọ́ sára rẹ̀ ṣé dandan náà kó sì ìzára mú ara rẹ̀ kó ń bẹ́ níbi ẹni tó pamọ́ bí ẹ tó ṣe dandan bó kókó mú ara rẹ̀ kó níbi ẹ̀gbin tí ó hàn tó wà lára rẹ̀ àbáṣọ àbí àyẹ̀rẹ̀ ọ̀rọ̀ méjì lọ́wọ́ nínú madhab al-imam malik rahman ọ̀rọ̀ àkọ́kọ́ al-imam ibn mawar rahman ọlọ́ wọ́n ní láwùdà ní ìṣìbárì yà ìyẹn kí dandan ní wọ́n ṣe ìṣìbárì rẹ̀ pé dandan ni kó mú ẹ̀gbọ́n náà kò ní ẹ̀gbin tó pamọ́ kó mú kó lára rẹ̀ bí ó ṣe mú tó ṣe dandan náà kó mú ẹ̀gbin tí ó hàn tó bá wà lára rẹ̀ àbáṣẹ àbí àyè dandan kí òun ó ṣe lé dandan wọ́n ń torí pé ní annahu adkhalaha fi jawfi fi jawfi torí pé ní wọn lọ́wọ́ àwọn ló fi ẹ̀gbin sínú ara rẹ̀ òun ló fi ẹ̀gbin sínú ara rẹ̀ ẹ̀gbin tó wọn jọ sínú ìjẹ́gbin tó ti ẹ̀gbin ti ọtí jẹ́ òun ló fi sínú ara rẹ̀ tí ọba mo sì kò sánù sí lára rẹ̀ ìtumọ̀ rẹ̀ ìyẹn ni wọ́n ti mutí so ńlá tàbí ọlá ti fún ọlá ti tọ̀ ha rẹ̀ ọlá ti mọ̀ kó sì dára sí nàìjásà ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ni pé kò pọn dandan fún kò sí inú májẹ̀mú wípé ẹni tó bá mu tí o nígbà tó ti bá ti dá lẹ́nu tó ti bá ti dá lára ẹ̀ ó ti mọ ti sọ tí ó sì rìn tí ó sì yẹ kan. so kò sínú májàmú ko kó gbé ọtí ń kóla kó gbé ẹ̀dín tó ti wà ọtí tó ti mú kó fọ́ kó nù rẹ̀. àwọn ènìyàn yìí ń tàbí ṣàlàyé ọ̀rọ̀ wọn ní torí pé ní kò rọrùn kò pọ́sibò wọn ní yàní mustahil yàní istahala báyìí yàní pé ìzára tó nàjà tó bá mustahila. kí wọn sọ pé ẹ̀gbin tó ti wọnú rẹ̀ tó ti wọnú rẹ̀ pé pẹ̀dánù kọ́ mọ inú rẹ̀ kó ń bẹ kọ́ mọ ara rẹ̀ kó ń bẹ ní tó pamọ́ àbí kọ́ ara rẹ̀ kọ́ bẹ́ẹ̀ fún kó lára rẹ̀ kò sí kọ́tọ́ pọ́sílẹ̀ wọ́n ti ti dẹnu rẹ̀ wọ́n ti dẹnu rẹ̀ láti mú wọ́n ti mú ná kò rọrùn kọ́dà bó bí ẹ̀rìn <laughs> kó pẹ̀lú kẹsọ̀ sódà kò rọrùn ń látara bẹ́ẹ̀. E, e, e, ìmú ẹ̀gbin tó ti pamọ́ kò lára nírú ọ̀nà báyìí tí kò rọrùn ìgbàjọ́ tí rọrùn kò sí mú tí ó sànà lórí ẹni tí ẹ bá ṣẹlẹ̀ nígbà tó mú tí wọn kọ́ ṣọ́ra lẹ̀ mú tí tán ọlọ́pọ́jú ọdún òun dá òun lè àkóso kí ní má tó ọba lọ kí òun dáadáa sọ̀rọ̀ wọlé òun ní sọ pé ara ìrìnàlá láàfin àbí dandan kó ṣe kí ní o kọ́lọ̀ lè mú ẹ̀gbìn tó ti kó sínú ara ẹ̀ fún jẹ́ ọtí tó mú sínú ara ẹ̀ fún jẹ́ ọtí ló jẹ́ pé dandan ló fún kọ́lọ́ pé ẹ̀gbìn tó bá yí wa àbí tó wà bá ṣẹ̀lẹ̀ tó bá wà ní àìsàn tó ti kú kú. wọ́n fi ka ọ̀rọ̀ àlùmá ìdùnnà náà wà lónìí wọ́n fi ka fún láwọ́ pé à mistake ni àwọn tí ò láìsàn. sọ ọ̀rọ̀ kejì yìí ní kúkúrú òun nìkan tó dọ̀gba òun nìkan tó dọ̀gba torí pé kò pọ́sibú láti láti mú ẹ̀gbin yàǹtí ẹni pé láti mú ẹ̀gbin tí ó wà nù ààrẹ tó mu tí látàrí tó mu yẹn kó mú kó kọ̀ lọ́rùn bẹ́ẹ̀ látara yẹn lásìkò ọ̀rọ̀ yìí tó dẹ̀wọ̀n ṣe é pé nínú ọkọ̀ ẹ̀dọ̀ ní ìmọ̀ ní àtàkùrẹ́fù ṣàkóso àlẹ́mkà àtàkùrẹ́fù ṣàkóso àlẹ́mkà gbogbo tí ọlọ́run bá bá sọ tó bá fẹ́ túlọ̀sì wọn àti ká ṣe àbáfẹ́ hánà rẹ̀ fún wa àti ká má ṣe kó ṣe léèwọ̀ fún wa. a rí i pé nǹkan tó bá túlọ̀sì ká ṣe fún ká ṣe ọ̀rọ̀ fún wa láti ṣe ni tó bá sì tó bá hánà rẹ̀ fún wa ká má ṣe tó ṣe léèwọ̀ fún wa ká má ṣe ọ̀rọ̀ fún wa láti ká jìnà sí i ìtumọ̀ àtàkùrẹ́ ìlú ṣàkóso àti nǹkan náà. kọ́ ìdà láwọn ẹ̀rí tó pọ̀ nínú ọ̀rọ̀ hadith anabi muhammad sallallahu alaihi wa sallam inú rẹ̀ ni ọ̀rọ̀ náà tó lọ́pẹ́ láyé kálí ìlú ọ̀hún náà sàn ilá òsì àhà wọn náà ń lọ sí àwọn tá a bá lágbàá lọ́wọ́ máa ń dékọ̀ wa lọ́rùn lọ́wọ́ máa ń pa aláṣẹ káṣe ń tá a bá sábà àti jìnnà sí lọ́wọ́ máa ń pa aláṣẹ ká jìnnà sí lọ́wọ́ máa ń ṣe léwọ̀ fún ń tá a bá lágbàá wọn ẹ̀ pa aláṣẹ wọn dékọ̀ wa lọ́rùn bẹ́ẹ̀ ni ọlọ́sọ̀ pé láì kálífù lọ nọ́sán ilé má àdá hàn inú sọ́ọ́lù tọ́lá àkọ́kọ́ nọ́sán tó bá kọ́wọ́ nígbà tó lọ́sọ̀ pé lóyún tó lóyún sáàtì sáàtì àmọ́ kótó wà lẹ́yìn tó lóyún tó lóyún tó má àdá hàn lọ́sọ̀ láì kálífù lọ nọ́sán ilé má àdá hàn. ọgbọ́n náà ẹ̀ṣẹ̀ yẹn ọba sínú tọ́ba kọ́ aláàtúntà ṣe ni tọ́ba wò dada á rí kọ́ lọ́kọ́ aláàtúntà ṣe ni ntọ́nà bá ní dandan ká jìnà sí tọ́ba wò dada ọ̀rọ̀ àwọn aláàtúntà jìnà sí. nǹkan mi ń bẹ pé pé ọlọ́fẹ́ máa nira díẹ̀ díẹ̀ àti ṣe fún wa o nítorí àwọn abánikà ṣe ní dandan àbí ọlọ́fẹ́ nira fún aláàtúntà jìnà sí nǹkan nítorí tọ́nà bá ṣe lọ́wọ́ ká jìnà sí. ṣùgbọ́n ìnira tí ọlọ́fẹ́ máa nira fún wa kì í ṣe ìnira tá a lè bí mara kì í ṣe ìnira tá a lè ṣe kí ni táà lè gbé mára ìgbà tí wọn bá ti gbé nira tí bá ń bẹ ẹni kan tí wọn lè ṣe nígbà tí wọn sì nira ń bẹ. nínú nínú súnmọ́ náà lẹ́gbẹ̀ẹ́ mọ́ lẹ́kọ́ ẹ̀gbọ́n nínú ara náà bá ti kàná máa jẹ́ ara lọ́wọ́ alẹ́ kùtù dín ní hàrọ̀jẹ̀ nínú sọ́ọ̀tù sọ́ọ̀tù hajj. wọn mọ̀ kátó bá nira ọlọ́wọ́n bá nù ọ̀gbẹ́ kọ́ wọn ọ̀gbẹ́ fi sínú àti tó nínú súnà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam níbi sọ pé bẹ̀rẹ̀ kò lè kàní sí ẹ̀sìn sáǹpà ẹ̀sìn tó náà fi hàn yìí ẹ̀sìn tó fẹ́ pé àmójúkò ń dọ́bẹ̀ ni ẹ̀ náà sọ àmójúkò ń dọ́bẹ̀ wíwú tàbá ti lè ṣe ní nǹkan tó ń bá pa aláàbíkà ṣe ọlọ́run ẹ̀dẹ̀ ìdókò wa lọ́rùn bẹ́ẹ̀ ni lóòótọ́ pé tọ́nà bá ní ká má ṣe sọ́wọ́ wa. kọ́dà gan tó ti pé gbogbo nǹkan tí ọlọ́nìká ṣe nǹkan pa ọlọ́nìká ṣe ní ṣètọ́ra yẹn tó jẹ́ pé ọrọ̀ fún wa láti ṣe tí agalaba tó bá fi ẹnìkan bá kádàrá láti ṣe kankan náà tọ́nà lè sọ ọlọ́run máa sọ kádàrá tó ti dájú kádàrá láti ṣe kankan náà náà ìdájọ́ ni wọ́n tún yàtọ̀ ìyẹn ni pé nǹkan yẹn gbígbà tọ́nà ọ̀sẹ̀ lọ́nà yàtọ̀ bẹ́ẹ̀ na ni odò èké ìtọ́ ẹ pé ọlọ́run ká máa di tọ́tọ́ nǹkan ṣe lọ́wọ́ nǹkan ká sí. tí àwọn bá ti wà ní ọ̀dọ̀ òwúrọ̀ ẹ̀jẹ̀ nǹkan bá wà ní ọ̀dọ̀ òwúrọ̀ ní pé ó fi bùkátà ṣe nǹkan yẹn tó pé ọlọ́run ò ni lákòókò yẹn ni. làwọn ní màtí lè gbé jáde àwọn nínú wọn níbi sọ́nà wọn gbé ولا حرام مع الضرورة ولا حرام مع الضرورة دول دول باتين بات كاجرا كاجرا بات تلاتينيا لا تلشين كان كان لهم قطرون شلو لا لا لا تشي تطلع على كاشي bí ìgbà tí nǹkan ò ṣe ọ̀rẹ́ àbọ̀ntàn lákòókò yẹn nígbà yẹn ni ìyẹn tó dọ̀ọ́ láwọn ti dáadáa ti ṣe dandan ni ó ṣe. wọ́n láǹkà bá máa máa bọ̀ lọ́wọ́ wọ́n láǹkà bá máa máa bọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí èèyàn bá fi kanjú ṣe lẹ́pẹ́ àti bùkátà tó fi hàn ṣe nǹkan tó dé ọ̀rọ̀ nígbà tó dé ọ̀rọ̀ láti fi kílà àkọ́ìdà yìí láti fi kílà pẹ́ńpù yìí ń ṣe ọlọ́tàrá irú kátó sọ́ọ̀fù tí a bá fẹ́ tíùn kátó sọ́ọ̀fù dáadáa kí o jọ akẹ́sẹ̀ wá sókè kọ́ máa kára wọn káwọn mọ̀tàrà sí mọ̀tàhìmẹ́yìn so kẹsì wọn kàn án dáadáa ẹn kí kókó sọ kókó sọ kéjì kọkọ àyè nìkan ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ ni tọ́jọ́ bá lọ́dọ̀ ọ̀hún yẹn náà níbẹ̀ náà nígbà tó sún náà yìí inú nǹkan mi tó pọ̀lọpọ̀ lọ sí dáwọ́ lọ́pọ̀ ọ̀ràn yẹn òun tó lọ́dọ̀ ọ̀tẹ̀wọ̀n àti sọ̀rọ̀ ẹ̀ nù ṣáà ṣàǹdà bẹ́ẹ̀ ni eh, eh, àwọn sílẹ̀ ní so ń dọ̀bí ẹnu ẹ̀ níbi lọ́dún kan sílẹ̀ lẹ́nu. lórí kọjọ́ ra ìgbà tí kàgàrà ṣẹlẹ̀ pẹ̀lú kòrónà tọ́lá ìṣẹ̀lẹ̀ ọ̀fun wa ń bí ọdún méjì sísìn torí pé à ń tàlàdà tàbá ò lè ṣẹlẹ̀ ní jìnnà sọ̀rọ̀ àmì sọ. ìkàgàrà ti ṣẹlẹ̀ lọ́ṣẹlẹ̀ bí ìgbà tó jẹ́ pé àṣetọ́lọ̀ ń fa abúká tó sábúkọ́ sí fún mi káṣe déédéé káṣe tẹ̀gbẹ́ kankan káṣe ẹnìkan ṣe kíkọ́kọ́ tẹ̀kọ́ tó jẹ́ kẹ́díkọ́ kẹ́díkà bí wàá tí ò sì kí nígbà tí ọ̀pá aláṣẹ lákòókò yẹn nígbà yẹn. ìnáwó àti nǹkan yẹn ti ṣe kí ni tó ti kọ́ tọ́lá ti mú kọ́ fún wa á padà síbẹ̀. àpèjúwe kejì bíi bọ̀rọ̀rọ̀ ilé bọ̀rọ̀rọ̀ láti máa máa bọ̀rọ̀rọ̀ ẹni tẹ́bi ń patẹ́ pé ibi tó lè mú lọ sọ́run ó lè sọ àdúgbò kú kò sí tí ọjà wà ní pápá kò sí tí ọjà kò sí tí ọjà kò sí ọjà bẹ̀rẹ̀ àkàbọ̀tì ẹ̀ lọ́wọ́ sídà kò ní jọra òkú bẹ̀tẹ̀ lórí adé ẹbí tó kọjá òkú bẹ̀tẹ̀ làwọn máa ń tà níbẹ̀ Ni a máa ń tà níbẹ̀ àyírí ẹranko tó jẹ́ pé ẹranko tọ́jú kọ́lá ṣe léwọ̀ fún láti jẹ bí ajá kan fún lọ bí ẹlẹ́dẹ̀ kan fún lọ kò sí nǹkan mi kò sí bí kí ni ó sì ti bẹ́ẹ̀ parun nǹkan tó lọ́ọ́ ṣe léwọ̀ ń bẹ̀rù nígbà tó lẹ́tọ̀ fún ọ ti lẹ́tọ̀ fún láti kókó ṣe kìnìún kó jẹ́ kó fi kó ẹ̀mí ara ẹ̀ dúró gbígbà tí ó fẹ́ yẹn kan halal wọ́n bá ti yẹn kan halal ọ̀dọ̀dọ̀ ṣe kìnìún ọ̀dọ̀dọ̀ jẹ́ náà àbí ọkàn jẹ́ tí ó yẹ kí ó rẹ̀ tí ó fi tí ó fi rẹ̀ yọlẹ̀ ìṣèláfọ̀ yìí. ní kúkúrú ẹ rí i pé ìkánjú lọ́mọṣẹ́lẹ̀ yìí ṣùgbọ́n ojú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ojú ọdún wọn pé ọdún wọn tí ó fi kọ́ ẹ̀mí rẹ̀ dúró ọdún wọn pé nǹkan bùkátà ṣe àtijẹ́ látara kó kọjú lọ sí ọ̀dún bẹ́ẹ̀ ni. نعم في القاعدة يقول ال ال الضلة قدر قدرها والحدث قدر بقدرها هذه بقدرها so for the day that is a way for us to do that in our case it will be a key and balance لا يكلم بإزالة النجاسة الخمدة الخلاف في في جافه لأن ذلك مستحيل pé ní kò pàtó kò sí bẹ́ẹ̀ kó afọ ní kó fọ nǹkan kó ní kò sí kó ra mọ́ ẹ̀gbìn tọ́ ẹ̀gbìn tọ́ wà bí ọtí wọn ẹ̀gbìn tọ́ ẹ̀gbìn tí ìjẹ́ ìjẹ́ ẹ̀ àná pé ọtí ìjẹ́dùn rẹ̀ kó mú kó lára kó pàtó kó wá ti mú òun mo ti dára. náà. فقيل كذلك فيه نوعان وجود الفرائض وقيل وجود السنن نعم wasu mini kimin fata kuma ran ya kama mukalma wa wata gwamnati masu hana afa wa sakar rahmanullah wa yanha an as-salat yani kan tara kim yanha an as-salat fi ma'atin al-ibil àwọn àyè wọ̀nyí àwọn àyè tó jẹ́ pé ṣẹ̀rẹ́ àníkà má tún un bẹ̀ nínú àná lórí àwọn àyè náà fẹ́ sọ fún àwọn. n tó fà ni pé n tó fà láti ọ̀sẹ̀ àkùdù fásitì tàbí kọ́ńtàtù fìsìrì òun ni pé ṣàkà náà bí sọ́kẹ́ sọ́mọ́ lọ́wọ́ sọ́dà ọ̀jọ́ ẹ̀lá ti hàn àrùdó mọ́sídà wà tó rọ̀ adé sọ̀yẹ́ anabi ní sallallahu alaihi wasallam gbogbo lẹyẹ lẹni Ọlọ́run ṣe ní ibi tó ń ti tó ìwọn àti àwọn àníwọn máa ń káwọn tilẹ̀ kírun tí ìrun bá ṣe fún wọn tí ìrun bá ti bá wọn bẹ tí ìrun bá ti bá wọn bẹ ìyẹn ló wá fàpé ṣe gbogbo lẹsẹ eléyìí ààmù níbi tí anabi sallallahu alaihi wasallam ààmù lẹ́rìí kó gbogbo lẹ̀ lọ́kọ́ lọ́kọ́ sínú ààmù ṣé ààmù yìí bá kìnnìkan àwọn ọmọ mi yìí àbí ààmù makhsus àbí àmú orídàbí khusus ṣé ìkátánẹ́bí sọ ní sọ pé gbogbo tí ń jẹ́ odò lẹ́yìn àní o tọ́jọ́ pé ntánẹ́bí bẹ̀rẹ̀ ní pé sọ́lọ̀ lọ́sọ̀rọ̀ àwọn aràn kan náà àwọn lẹ́yìn àwọn kankan àwọn kan àwọn àyè kan náà àwọn lẹ́yìn kí sí odò lẹ́yìn yẹn òun náà mìíràn pẹ̀lú àwọn yẹn ń pè ní àmú orídàbí khusus àbí àmú mọ̀rọ́dún bíbí khusus àbí ọjà gbogbo lẹ́yìn àgbà náà àmọ́ maxus ìyẹn pé dàkàlàwò taxis ọmọ ọmọ alábò yìí taxis àti ráhùn ẹ̀rí kan tó rà pa àwọn àwọn abìkan lẹ àwọn abìkan bẹ lórí rẹ̀ fẹ́ pé àlìkí òun bẹ ntọ́fà táwọn onímọ̀ sọ ọ̀rọ̀ rahmanulah àjùmáyín tí a máa ti wọn sọ àwọn ààyè tó jẹ́ pé kọ̀lẹ́tọ̀ káfí òun bẹ mẹ́rin káfí mọ̀ pé àwọn ààyè yẹn wọ́n jẹ́ àwọn tó jẹ́ mustafnayat tí sẹ́rẹ́ àti inspection rẹ̀ níbi odò tí ń jẹ́ ilẹ̀ yẹn tí anabi sọ́kú sọ́lọ́ sọ́lọ́ lọ́wọ́ àtàrà ọlọ́wọ́ sílẹ̀ kan fún àkótá àwọn àtàwọn onímọ̀ káàkiri kírun bẹ́ẹ̀ káàkiri kírun sí bẹ́ẹ̀. dalilu takhsis taba ta kai amun taba ta kai amun mawar da ta sai amun da da amun makhsus yani kai dalilu takhsis dalilu takhsis na ne al نهى رسول الله صلى الله عليه وسلم في عن الصلاة في سبع في سبع مواطن سبعة مواطن أبو سمسمان الإمام الترمذي رحمه الله. So هذا كله دليل تخصيص للخصوص استثناؤنا. So لما سقي عام مراد بالخصوص أنت ما سقي خصوص أما يجي كجاني أن دارو كلو أمامه أما يتما دافعيه sábà bẹ̀rẹ̀ sí ní kà fún wa pé wàá ní ha. wọ́n kọ̀ fún wa nù sẹ̀rẹ́ àti sẹ̀rẹ́ làwọn bá kọ̀ fún wa pé ká má kí wọn fi mà á tó nù ebè níbi tí àwọn àkùnrin ti ẹ̀ẹ́dẹ̀kùnrin sùn sí. المعاطب جمع معطب أدي جمع معطن لو سنجلر من معطب أدي معطن طبعا تقول معطن من سنجلر bìnnà ẹ̀dá lórí wípé àtọ̀nà ẹ̀yà àtọ̀nà lórí pé wọ́n sì lọ́jẹ́ fà á lẹ́yà fẹ́ òòlù nítorí pé ismu makan wọ́n máa mú látara ojú tó bá jẹ́ fà á lẹ́yà fẹ́ òòlù lórí wọ́n sì lọ́mọ jẹ́ máa tọ́nù gẹ́gẹ́ dákàlà yà wọ́n máa gbọ́dọ̀ náà máa jẹ́ máa fàálì sọ́rí náà máa jẹ́ máa fàálì gẹ́gẹ́ dákàlà yà lọ́kọ́lọ́ ismu makan ní madkhal àyè ẹ̀ makan ní

ama wani wa jalasa yajlisu wani atana ya'tinu wa tuna lakana gaidu jalasa yajlisu julusan ìyẹn ni pé máa wá la wájú ẹ máa wá ní lọ́gbà táwọn wá ní lọ́lọ́ mẹ́wàá ní wájú kọ́ àdàyà kọ́ ọ̀dọ̀ òró jẹ́ ẹ sì máa wá ní lọ́gbà ní pé jalasa yajlisu julusan tí a bá ṣe ìtìbáàbù tàkọ́kọ́ jáàmù màá tó máa jẹ́ adé mustad màá tó máa jẹ́ máa tọ́lù kàmáà àdì مدخل ذلك مقعد مدخل اسم مكان فهم داخل يدخل أتي قاعد اسم مكان فهم قاعد يقعد في أباش اعتبار كجي يعني في لغة كتوا به وزن كتما هو عطنا يعطن عطونا ذلك جلس يجلس جلس يجلس جلوسا يوم ذكر من معطل ودنا بقرة إنسان بدون أن màá tó nà ẹ̀bẹ̀rẹ̀ ibi tí àkọ́ni máa ń sùn sí tòdó àwọn wa lọ gbólóhùn yìí àfi bí àfihàn tí wọ́n máa ń lò fún ni ààyè tí àkọ́ni máa ń sùn sí tí ọmọ òjìnà síbẹ̀ tó ní máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn ni pé bí háódù bí ibi táwọn jẹ́ fún tí wọ́n ń bomi sí tí wọ́n ń bomi sí fún sóyè àyè tí máa ń sùn sí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ háódù rẹ̀ ẹ̀hẹ́n iná wọ́n sọ pé má hawlahu hawdun sọ̀dùtọ́ ẹ pé tí àǹfààní láti sọ pé ó ti mọ mú kó ti mọ mú bẹ́ẹ̀ kó ti mọ mú sáwọn alẹ́dẹ̀dẹ̀ ó yàtọ̀ sí mabrok mabrok mabrok ní pé àkùnmá máa ń sùn sí náà torí pé àyàntẹ́ màbá màkánù bùrókì àlẹ́bẹ̀ ṣùgbọ́n mabrok omílẹ̀ wà ń bẹ́ wà ń bẹ́ ìyẹn pé mabrok ó wà àmù ju máa tó ìlàbí máa tọ̀ lọ ìtumọ̀ ayọ́ wọ́n fẹ́ ní wọ́n kẹ́lẹ́ bí máàtìnù lọ máàtìnù omi láti wà ńbẹ ibi tí máa ń sùn sí tàbí kọ́ àlẹ́ bí tọ́ni ọbẹ̀ ibi tí mo ní ẹ̀ẹ́n so ṣùgbọ́n mabrok ibi tí ń sùn sí yẹn tí wọ́n ti máa ń ṣe burúk tí wọ́n kúnlẹ̀ sí wọn omi lè wà ńbẹ tí omi lè sì máa sùn bẹ̀ ló fi jẹ́ pé alimabrok àmọ́ mílíọ̀n máàtìnù bẹ́ẹ̀ ni àlàátọ̀ ni àlàátọ̀ àtọ̀nà ebèlè òun náà wá tó ọ̀nà tẹ̀lé màmá búrọ́kù ha àtọ̀ nítorí pé òun dọ́lọ̀ yìí wá nù hadith anabi sọlọ sọlọ wàlá sọlọ bí àtọ̀ ní ebìlì jẹ́mu àtọ̀ ní ìtumọ̀ máa tọ̀ náà ní ìtumọ̀ máa tọ̀ náà ní ìyẹn tẹ́ máa gbogbo bí màkúrú máa ń ṣe tí bá ń sùn sí ẹ má kí òun bẹ́ẹ̀ àtọ̀ ní ebìlì òun náà wá tọ̀ ní ebìlì ibi tí máa ń dúró sí ti máa ń dúró sí máa ń sùn sí bẹ́ẹ̀ náà ní ìtumọ̀ yẹn. وينهى عن معاصي وينهى عن الصلاة في معاصي نعم ṣẹlẹ wọn kọ fún wa ní ṣẹlẹ àkàkà tí wọn ní ibi tí àpẹẹrẹ máa ń sùn sí nítorí ẹrí ẹrí eléyìí náà ní hadith anabi sallallahu alaihi wa sallam tí sahabi abdullah abdul abdul dawara fada anabi sallallahu alaihi wa sallam rabi allah anhu ansari sahabatu abdullah ajma'in ipe sẹlẹ anabi sallallahu alaihi wa sallam wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ níbi pé sọ́lọ̀ lọ́wọ́ sílẹ̀ àni sọ́lẹ̀ fi máa pè ní ìbílí ṣé alimatiyun ní ibi tí làǹkan mi sùn sí ibi táwọn làǹkan mi sùn sí níbi ìrẹ́wà yà ní fi àtọ́ ní ìbílí níbi tí kàkà náà níbi ìbá ti tó tu láìpẹ́ yìí níbi ìrẹ́wà yà ní fi máa bá rí níbi ìrẹ́wà yà ní fi máa bá rí ìbílí níbi ìrẹ́wà yà ní fi mùnáàkì àlè ìbílí mùnáàkì monarch látara anáhà anáhà ní ibi tí àwọn sọ̀rọ̀ fún náà ibi tí àwọn tí àwọn sọ sí pé tí ọba dúró rẹ tó bá dalẹ̀ tí ó sùn síbẹ̀ so monarch بدون الميم مثلا أناخ ينيخ أناخ على فعل ماضي الإناخ المصدر تنسى اشتقاق به مثلا نتبه نعم برواية في مباء في برواية في مرابد مرابد بالدال مرابد جمع مربد yẹn mahbis mahbis náà ni mahadis èdè níta ni, mímá so ni ìdáwáyà mi fi màbá àtẹl èdè ọwọ́ imam tafari wọn dá pàdé wáyà ìdí síra wọn pé sira Rasulullah sallallahu alaihi Wasallam. sallam aw sara sara wa dunu Rasulullah sallallahu alaihi Wasallam. sallam usalli fi mabaa atil ibil qala la usalli fi màbá àti gbàdàgbàdà ṣé mo lè máa tún ní màbá à màbá à yẹn pé máwa máwa ẹbẹ ibi tí nàfọn máa ń darí títí máa ń sùn síbẹ̀ látara bá àyàbò ò ànàmọ̀báwé ànàmọ̀ màbá wà àṣọ màbá wà àṣọkè ọ̀làdán tàbá wà ọ̀dàrọ̀ ọ̀làdán tàbá wà ọ̀dàrọ̀ ìmáà so that màbá à màbá à sinokan man yẹn pé awa tùmọ̀ ma awa so obìnrin náà dal pa yìí wan no hadith wọn wá bẹ́ẹ̀ lọ́wọ́ adábí sọlọ sọdí hadith àwọn lo hadith àbára àti pé sọ ilà ar-rasul sallallahu alaihi wasallam salat fi ma atam fi al sílẹ̀ la lásọ̀lù fi ma máa tọ̀nà ìbílẹ̀ a'tan fi al وسئل صلى الله عليه وسلم عن الصلاة في مرابد الغنم فقالوا صلوا في مرابد الغنم wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì pé sọ́lọ́lọ́ sọ́lọ́lọ́ àdìsọ́nà ṣé a lè máa kírun ṣé a lè kírun ní ibi tí a ń sọ àwọn táwọn kan máa ń sùn sí ká máa ń sọ ọmọ anábì ní rárá ṣé a lè máa kírun ní ibi tí àwọn àkùn tí àwọn àgùntàn sùn sí àgùntàn àgùntàn àgùntàn sùn sí àgùntàn àti àwọn ará rẹ̀ eh, àgùntàn bẹ́ẹ̀ ni tí wọ́n máa pẹ́ àtàgbò kàkàbà ṣe bó. ìdájọ́ yẹn bí wíwẹ́ kàkà bá wọn náà náà ṣé alimati wọn bẹ anabi sọ pé sọlọ lọ sọlọ bẹ́ẹ̀ ni bọ níbi tí màá tún níbi náà anabi sọ pé sọlọ sọlọ anabi sọjú anabi ni láti sọlọ pé màá tún níbi ìdílé àbí fi àtọ ní ìdílé ilẹ̀ ànàhà ilẹ̀ ànàhà nínú ṣe ìbọrin wọn bí ṣe tààlé anabi sọ sọ dájọ́ pé fàáyín náà ní fàáyín náà bí kàlùfà fàáyín náà nínú ṣe ìbọrin torí pé ní rànkúmíhùn látara ṣètọ́nù. náà wọn bá fi ṣe apẹnu pé àbí àwọn bá sọ pé kí ni ìdí tí anábì sọ pé sọlọ lọ sọrọ ká má kí wọn níbi tí àwọn tó máa ń sọsọ àwọn kan sọ pé ìyá àná ha kọlẹ pátá nínú àṣàyà pé nítorí pé ni wọn dá látara ṣètọ́nù ní ṣètọ́nù sóòtù wọ́n ti yẹ pé nu lámbù yìí lámbù yìí wọ́n wà nù àbídà osman àbímá àbídà bẹ́ẹ̀ náà osman àbímá آه، حديث يوان عثمان الإمام أبي داود عثمان الإمام الترمذي عثمان الإمام ابن ماجه رحمة الله عليه لفظ سنن الإمام أبي داود مثل فإنها من الشيطان سودان في الإمام حجر في الإمام حجر رحمه الله يعني فإنها خلقت وكان النبي صلى الله عليه وسلم فإنها خلقت من الشيطان والمشياطين النبي صلى الله عليه وسلم نودع لا يشوف ànábì sọ pé sọ́sọ́ náà bẹ́ẹ̀ látara iṣu. làwọn akábí sọ pé ìtọ́fà ni pé àkúnmí ọlọ́run gba látara iṣu. sọ àkáṣe pé rárá ẹtí ànábì fi jọ iṣu sallallahu alaihi wasallam nítorí pé ní àkúnmí yàní fíhà ànífà wàṣọrò rẹ̀ àkúnmí èdò jẹ́ àkúnmí lè jákùn lẹ́nu wíwá anytime ẹni tẹ̀lé tẹ́lẹ̀ wí àkókò jákùn èyíkéyà ayé èyíkéyà àsìkò ó lè jákùn ó já lọ ibi ọjọ́ kó tí o sì tó lè mú dé ọ̀pọ̀lọ́ lẹ́sẹ̀ tẹ́tẹ́rẹ́ tẹ́yàn bá ti wá di pé ń kírun ó lè sọ́ńtò àwọn lẹ́sẹ̀ bàbá jákùn lórí àsìkò yìí àbílẹ̀ tàbí kékeré farabalẹ̀ ọmọ bẹ́ẹ̀ káàkiri bí bí bí ọmọ bẹ́ẹ̀ káàkiri báyìí ó lè sẹ́ńtì ń kírun lẹ́sẹ̀ àbí kí ọkọ̀ láì rojú kúrò níbi irun rẹ̀ ti ń kí torí pé ọkàn tó àwọn oníṣe kínní kò ní kọkàn sí òun ẹ̀ mọ́ kò ní lẹ́sẹ̀ nípa àwọn ẹ̀ lọ mọ́. nínú tàrà bẹ́ẹ̀ iná mi ni ànábi sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ fa ìnáhà nínú ṣẹ̀dá àwọn ìṣẹ̀kùn. bẹ́ẹ̀ sì ni bàbá kan tó dáyé pé tàmọ́rù dùn bẹ̀ lára ẹ̀ ní pé àti ọ̀tọ̀ bàbá kan tó dáyé pé máa ń kọjá àlà àbí ẹ máa ń ẹ máa ń ṣẹ̀ṣẹ̀ ẹ kọjá àlà ọmọkà tó yẹ pé kọjá àlà bẹ́ẹ̀ lára rẹ̀ tògìyànù bẹ́ẹ̀ lára rẹ̀ tàmádùn bẹ́ẹ̀ rẹ̀ bí ẹbí ṣe bẹ́ẹ̀ lára ṣètọ́nù wọ́n lè pè kàn ń ìyẹn ló jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam lóko ẹni tó bá fẹ́ kí tó bá fẹ́ kọjá níwájú ẹni tí ń kírun lẹ́yìn ìgbà tó ti tó ti dága tó ti tó ti ṣe gàgá síwájú ẹ̀ tó ti fi gàgá síwájú rẹ̀ tó ti fẹ́ kọjá tó ti fẹ́ kọjá láàrin rẹ̀ àti gàgá àwọn ìlú tó ń tọ̀ àwọn ìlú tó ń tọ̀ wọn ní ṣe ìtọ́ torí pé ó ń tọ̀ wọn dá padà àwọn ìlú tó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pẹ́lú pé máa kírun sọ̀kan kan tó mú ní gàgá tí ẹnì kan bá fẹ́ kọjá wájú rẹ̀ fẹ́ẹ́dì àdúrà ahùnmọ́sítàtọ́ fẹ́yìn náà ṣetán anábì sọ pé sọlọ́lọ́ san ṣetán ló ń tọ́ ọ́nù ṣetán nítorí pé ó ti wùwá ṣetán lọ́fà wọ́n tó gbà tẹ́tẹ́ rú kábàámu bẹ̀rẹ̀ ara kún nínú anábì sọ pé sọlọ́ sọlọ́ wọn bẹ̀rẹ̀ látara kí ni àkúnmí àbí láti pé kásì bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣetán bẹ̀rẹ̀ ara lọ́mọ yẹn tó ti bẹ́ẹ̀ ni wọ́n ní látara bẹ́ẹ̀ wọ́n fi ń kámá kí ni

so nǹkan yẹn jẹ́ wà fún aláṣẹ nù àbí tí a bá rẹ̀ rí i pé látọ́ wà ń bẹ̀ hàn kìí ṣe ti èrò rí i pé kájìnà sí nǹkan yẹn ọ̀dọ̀ àbí ká ṣe lọ́nà ní wọ́n ń pè ní àmàkúrò nípa wá fún kárọ̀ àmì ọ̀hún àbí wá fún tọ̀ àbí kọ́ wá fún tùmà míì torí lá ń jẹ́ mi máa wá fún tùmà àlè ṣáàdì àpèjú eléyìí anábì sọ pé sallallahu alaihi wasallam wala yamassanna ahadukum wala yamassanna ahadukum dhakarahu bi yaminihi kàdé sọ yìí ẹ anábì sọ pé sallallahu alaihi wasallam ń kálù pátá wa ń tábà ń kálù kọ́ máa fọwọ́ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú kọ́ máa fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbá nǹkan ọmọkùnrin ni pé láàtọ́ ní láàyè náà ní ṣùgbọ́n kẹsẹ̀ pé wọ̀ ni kẹsẹ̀ pé wọ̀ ni wọ́n wá fún ẹ̀dẹ̀dẹ̀ ṣáàdì alábìbí ń ṣe ṣáàdì fún wa ẹni ń tọ́ka ẹni ń tọ́ka tó da sí wa pé kò yẹ ká máa fi ọwọ́ ọ̀tún agbá nǹkan ọmọkùnrin wa mú lọ́tàbà nítàbà láti awẹ́ náà torí pé kọ̀ọ̀rọ̀ mi ká sọ pé ọwọ́ fún tàfé ni wọ́n wá fún èèwù bíi torí pé nǹkan ọmọkùnrin kálukú bá dà àtàmínú bọ́dọ̀ àtún mímu déédéé kan lọ́jọ́ fún gẹ́gẹ́ ara rẹ̀ ṣé kí wọ́n fọwọ́ ọ̀tún kan déédéé kan náà gẹ́gẹ́ ara rẹ̀ ṣé haram gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n fọwọ́ kan bákà rẹ̀ nǹkan ọmọkùnrin ṣùgbọ́n lè lè ṣáàdì mú mo jẹ́ pé kọ̀rí náà yẹn ẹ̀rọ wà lọ́sọ̀rọ̀ fa ọ ní wọ́n àsọ̀rọ̀ fa fún náà yẹn òun ló gbé náà yẹn kò ní haram lọ síbi àlè ṣáàdì ìyẹn túmọ̀ مطلق النهي بالتحريم أنها أبي النهي المطلق من القرائن بالتحريم يقتضي التحريم أبي ظاهر التحريم أبي يفيد التحريم واللفظ واللفظ للتحريم شرعا واحترق للكره والشركة وال والقدر الفرق سلطة دادان نانو نعم، جاكي asùnà pé zina zina ṣíṣe ọlọ́run pé ọlọ́run ṣe lè wò fún wa pẹ̀lú láyé náà ni wàlá tàpá bò zina wàlá tàpá bò wá ṣe máa ń wọn bá tọ̀ ṣẹ́yìn gbogbo ẹ̀ so asùnà pé lá ṣe àṣẹ àtọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ní ṣe àṣẹ wà bẹ́ẹ̀ àlùbọ̀ yìí nfẹ́rù tàbí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà lọ. àwọn kan sọ pé haram ẹnu ọwọ́ àwọn mọ́dàrú بسيرة الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم صلوا فيما أعطانا أجل في مبارك الحدود في أعطانا فيما أعطانا الحدود تعالى ذات متمام أنا قال سقي مكروه يعني كنت ما كنت من ده أدرك كنت من ده شيء معلوم só ní ìdájọ́ àkúnmí torí wọn àdàpọ̀ màálù níbi hadith ṣé àkúnmí ni wọ́n fi ṣe ní ìdájọ́ tí àkúnmí wọ́n fún ní ìdájọ́ tí àkúnmí ni ọ̀dọ́ wọ́n fún ní ìdájọ́ àgùntàn àwọn onímọ̀ kan sọ pé wọ́n fún ní ìdájọ́ àkúnmí wọ́n fún ní ìdájọ́ àkúnmí so wọ́n torí pé ní màálù náà òun náà ó ní ṣòro ìgbà tí mo fà òun náà lè ṣe kí ni ó lè jákùn in time òun náà sì lè ṣe kí ó sì lè bẹ́ káàkiri ẹ̀hìn gẹ́gẹ́ bí ọkùnrin náà ńlá tààrà bẹ́ẹ̀ àwọn kan bá fojú tí wọ́n fojú olóyè wò wọ́n ní ajẹ́pẹ́ ibi tí wọ́n sọ àwọn olóòsì kí àwọn kí kí àwọn kìrìn náà. bẹ́ẹ̀ nínú àwọn ayélujára táwọn sọ àwọn ẹlòmíín sọ pé ayélujára tí wọ́n táwọn sọ pé káwọn kìrìn ní ibi tí wọ́n pé ní fún zòzòrò èèyàn ni pé fún òórùn rẹ̀ òórùn àkúnmí tí òórùn tí a máa gbẹ̀gbẹ̀ àkúnmí rẹ̀ òórùn tọ́ka kọ̀ ní pé òórùn tọ́ka kọ̀ ń bẹ láàrùn àkúnmí púpọ̀ sódà tí a bá ń kírun yìí ló máa disturb mi látara tí a bá látara òórùn tí a bá ń gbọ́ sí ọkàn kọ̀ ní sọ àkọsọ pé tó fa mi àkọsọ pé tó fa mi so ẹ̀ẹ́. àkọ́kọ́ àbí ẹ̀rí àkọ́kọ́ nípa tí afáwa kà fún wa pé wọ́n ní ká má kí òun ní ẹ̀rọ àwọn àyè tí afá kà fún wa pé wọ́n ní ká má kí òun bẹ́ẹ̀ wọ́n náà ní chance náà fún náà. time to learn. Say a question, say question. Huh? Hm? A question to them. Okay. Say question wa di kan ba lo. Say question wa. جزاكم الله خيرا kò tí ì ṣe kí ẹni náà jẹ tí ì. ti wá pọ̀ àti nípa tó ṣe ẹni tí ó bẹ́ẹ̀ tí wọ́n ní yàtọ̀ eh, sí kó jẹ́ níwájú ẹni tí ó fẹ́ kí wọ́n bí sọ́dọ̀ tó lẹ́yìn tó kí rẹ̀ ń ṣe àbíọ̀ lọ́tọ̀ so jọ pé àwọn onímọ̀ kan sọ pé rárá kò lè kí n lẹ́yìn ẹni tí ń kí ìṣá ìyẹn pé ẹni tí ń kí wọ́n gbé ẹni tí ń kí wọ́n gbé kò lè kí n lẹ́yìn ẹni tí ń kí ìṣá ìṣá sotori pé ní adájọ́ wákàtí méjèèjì ti yàtọ̀ síra wọn ìrìn pé fọ́tò ni wọ́n yàtọ̀ síra wọn mágbè mẹ́ta ni ìṣe àìyá mi so tó bá kí tó bá kí tó bá kí tó bá kí náà tó kí ìṣe yẹ padà bùkátà tó kó jòkó kó jòkó kó retí kí iná mọ́ kí ẹlẹ́kẹ̀ẹ́ kó sára kó wọn sára pẹ̀lú iná. bẹ́ẹ̀ ni eyi àwọn ya ọtí ya pa bí wọ́n ṣe ń kí ìrìnkọ̀kan náà àwọn méjì ọ̀rọ̀ ìyá ni kò ti àkọ́jọ́ sí kímọ́gì bàtà àwọn mẹ́sàn kó tọ́ àwọn mẹ́sàn kó tọ́ nígbà ọjọ́ ilé ìgbàta yìí ó lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé ẹ̀yàn lè kí lẹ́yìn lè kí pé ẹni tí wọ́n bá jẹ ìṣòro kan ó lè kí ní ẹ̀yìn ẹ̀yìn tí bá ń kí so ọdọ ẹ̀ka sọdọ gan ṣùlọ́fù wa ni so bàtà ní sọpọtọ wọn sọpọtọ wọn torí pé wọn ti wọn ti sọpọtọ wọn ti jọ ọ̀kan náà wọn tó gbà tí ó wá wọn ta fi ń kí sọlọtọ kọlọ wọn lè kó sọlọtọ kọlọ so sí so wọn sọpọtọ so ìtọ́sẹ̀ jù ní kí wọn máa kọ́ńtà wọn máa ṣe bẹ́ẹ̀ kọ́ńtà wọn máa ṣe bẹ́ẹ̀ so kọ́ńtà wọn máa ṣe bẹ́ẹ̀ níbi tó bá sọ sí níbi tó bá sọ sí àbí níbi tó bá dé sí kó tó bá kí iṣẹ́ tó bá bá tó bá bá kó kí iṣẹ́ àti sẹ́yìn wọn máa bá bàtọ́ ní ìmọ̀. wọ́n dára màlìkí astan àti hànàfi àkọ́kọ́ wọn tẹ́ lẹ́kì tó dáhùn rí pé èèyàn lẹ́kì máa èèyàn lẹ́kì ọ̀nkà lẹ́yìn ẹ̀ǹtí kí ìlú ní ìtura tó sí ìlú tí èèyàn kí tó ti ní wọ́n bá sọ kò sí tó bá dùn bẹ́ẹ̀ sísè ọ̀nà àbàlà tó Wọ́n yóò Thank you. rárá ẹ̀ẹ́dẹ́rẹ̀ ìpàdére kan tó bá mu tí ṣe wọ́n máa sọ pé ogójì ọjọ́ ọlọ́run nígbà nǹkan ogójì ọjọ́ rárá kò sábì kan tó wá bẹ́ẹ̀. ó mu tí ó lẹ́sẹ̀ àwọn tí tó mu tó dẹ́tí òun nígbà àwọn ọ̀dọ́rà kí n bàbá. dídà kò sí gbà ná ọlọ́run bá lọ́mà kọ́dà ní tí ò mu tí. nga tọ́kàn ẹnu ṣẹlẹ̀ ní pé sẹ́wọ̀n rẹ̀ lálàáfíà bí ọ̀dà láfíà. gbogbo ohun tí èèyàn bá ti kí ló ṣe kí èèyàn kí pẹ̀lú àkáàmì pẹ̀lú àwọn àwọn àtàwọn ọmọ yẹn rẹ̀ kọ́lá ní ọ̀sẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ ọba ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàmú jẹ́ òun tí tọ́tọ̀ ọba ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàmú jẹ́ sọ̀rọ̀ lálàáfíà ìgbà gbígbà àkọsẹ̀ gbígbà àwọn aláàbàlọ́wà èyí àwọn ọtí ti dálójú ẹ̀ lọ́dún tó dálójú ẹ̀ wọ́n ṣe kíní sọ̀rọ̀ òun rírà kò sì kíní wọ́n sọ̀rọ̀ ó sì lọ kí òun tó bá kí bọ́ sí ẹkọ́ kí so ìrìn ọlọ́láfíà ìrìn rẹ̀ ṣe kíní ọlọ́láfíà ṣùgbọ́n ọlẹ́ ọ ní ẹ̀ṣẹ̀ ọtí tó mú un ló sì jìyà rẹ̀ tọ́nà bàbá kò lójì ọ̀nà kọ̀ṣọ̀ wọn bẹ́ẹ̀ ni kí èèyàn mú títí ń hmm? kọ̀ṣọ̀ wọn bẹ́ẹ̀ tọ́nà ṣe léwọ̀ ọlọ́run ká náà dé bẹ́ẹ̀ wọ́n adúlọ̀ nǹkan tó jẹ́ halal tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ni àtọ́ mi lẹ̀ tó mọ aṣọ pé nǹkan jẹ́ haram èyí tó kúrò ó báyìí èyí tó dún kò sí tó dá bẹ́ẹ̀ àwọn tẹ́tẹ́ mú tí ń sọ pé òkè òun sọ pé òun pé wọ́n sọ pé kan dùn níbẹ̀ àti pé kọ́dà kó tiẹ̀ dùn kọ́dà kọ́dà kó dùn kí náà fà ní ọtí ọlọ́run nìkan ọ̀dà ọlọ́run tó dára tó dára òdòkó àti tí ó mú tí ó máa hàn rírà kọ́dà bó bá ní ọmọ ọmọ ọmọ ọmọ iṣẹ́ tí ó máa hàn rírà gbogbo tọ́nà bá sọ pé kò dáa àbí tí ọkọ rẹ̀ bá sọ pé tọ́nà bá ti ní tọ́nà sọ pé tí a bá mú pọ̀ rẹ̀ tó pípa rẹ̀ máa hàn rírà bẹ́ẹ̀ náà tí a bá mú díẹ̀ gan tó hàn rírà haram. mo askara kọlu kàfé ro sọkọlẹ ló haram ẹnu hadith sọ̀rọ̀ ní sọ̀rọ̀ mùsùlùm kúlù kafin rufa pẹ̀lú ìlú àná àti kàmá ìdè mùsùlùmùsùlùmù. gbogbo nǹkan tó jẹ́ pé tí àwọn bá ti mú púpọ̀ rẹ̀ ó máa ń hàn yìí rà gbọ̀dọ̀ bí ẹgbẹ́ àwọn bá mú díẹ̀ gan tí òbí pé wọ́n ń hàn yìí rà òun ní haram ó ti lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni tó bá mú púpọ̀ rẹ̀ náà ṣe lẹ́sẹ̀ náà ó hùn ìdàpọ̀ yìí rẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́bi jẹ́ tó bá mú díẹ̀ tí òun hàn yìí rà gan wọ́n sì hájò fún wọ́n sì bá rí ìdíyanu ṣẹ̀ríà fún lọ́sì sẹ́lá tí a ẹgbẹ́ bá mu níwọ̀n bá náà ni àti bá mu púpọ̀ náà tó ń rírà bákan náà ìdájọ́ rẹ̀. dọ́kítọ̀ ní bá dé sẹ́dọ̀ lákùn náà ni látara tó tó ń fi sọ́lá káyà ọ̀rọ̀ ìyẹn náà ni. الحق به ما كان ذا التقنين كالحد فيما يسكر القليل ضد قد وجه مكمل ضروري wọ́n dọ̀ dọ̀rọ̀ náà wọ́n wà mọ́sá pẹ̀lú dọ̀rọ̀ orí. torí pé ìhán náà pé kí wọ́n máa ń horira bí ìjẹ́ ẹ̀yìn àlọ́ pé ẹni tó mu ìwọ̀n bọ́ títí òhun rírà òun náà lóde kọlu kára dúró láti dúkọ́ ọmọ mutí tí wọ́n bá ní ọ̀dọ̀ ẹni tó bá ti mú tí ó ti òhun rírà ó tó bá ti mú náà bá òun ní jẹ́ yá ìdíyà tí wọ́n dọ́nà gbé fún ọtí sòkínà yẹn wọ́n máa ṣe yọ́n máa jẹ́ káyọ̀ máa fàdọ́ so then to mo ko to mo yo ta ji ben mo ji da da haqi haqi ما يكمل به الضروري بالضروري إنه إنه إنه إنه مقاصد so kò sí ẹni tó dá ní dá ní tí rárá wọn kọ ṣàdùn kọ yóò kọ ṣàdùn lọ ṣùgbọ́n tó bá ti wá mú ìgbà tó bá mú nǹkan bọ́sọ̀ pọ̀ lọ́dọ̀ kí wọn tó lọ́kọ́ máa sọ pé yá ìhà lọ́dọ̀ amánúlá takọ̀ ọdún sọ̀rọ̀ àtàwọn tó sọ̀rọ̀ àtàwọn tó sọ̀rọ̀ àtàwọn tó sọ̀rọ̀ àtàwọn tó sọ̀rọ̀ àtàwọn tó sọ̀rọ̀ wọ́n ti wọlé ọtí ti dára ti ní ti kékeré ní kò sí gbọdọ̀ kò sí gbọdọ̀ mọ́ ọmọ mọ́tàdé àbí kọ́mọ kí n kò láyìn ẹ̀jọ́ pé ọ̀rọ̀ tí mo hàn láyìn yóò máa hàn láyìn lẹ́lẹ́lẹ́lẹ́ so lẹ́yìn ẹ̀sẹ̀ ọtí tó gbà tó tó tó gbẹ lórí ẹ̀ ó tún lẹ́sẹ̀ pé ní àwọn màláìkà náà pẹ̀lú òórùn kó òórùn yìí ti ń bẹ lẹ́nu tí ń bẹ lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run àwọn tó ń tẹ̀ ṣùgbọ́n tí ìgbàjọ́ mi pípọ̀ máa ń dáhùn tí nígbà mi rìn bẹ́ẹ̀ tó béèrè pé ìjẹ́ wọn dà ọ̀nà nígbà mi rìn gbígbà àwọn tó mú tí ọ̀tọ̀ tí wọn ti fọ́nà bọ̀lá ṣùgbọ́n sí ìrìn aláfẹ́ bọ̀lá lọ́mọ tó bá kí kó ṣe kó kí sóye ẹn tó tó ti tó ti tó ti ti gbá tó ti máa ti rí tó ṣe bẹ̀ tó wá mú adára tó fọ́n tó ṣe bẹ̀ tó wá lọ kí òun tó wọlé so ìrìn ìrìn aláfẹ́ àná alábàdí tó ṣe kó kí ìrìn aláfẹ́ tó ti rí ọlọ́run wọn ní dáná tọ́gọ́dọ̀ jọ kò sí tọ́wá kò sí ẹ̀rí kan tó wá lórí ẹ̀ àní òun tí èsì tọ́gọ́dọ̀ jọ gan tí èsì tọ́gọ́dọ̀ jọ gan ìrún ìtọ́jú kó ṣe kíni gan so tọ́ba kí dáadáa hadisi o àwọn onímọ̀ mi pé hadisi ò lálàáfíà tòbí náà lọ́dọ̀ tó pé hadisi lálàáfíà pé ọlọ́run nígbà àwọn ọ̀rọ̀ fọ́gbọ́jọ́jọ́ nkò mí pé ìrìn rẹ̀ lálàáfíà náà nítorí wọn sọ àdé àdémọ́ mi sáyé àti àdémọ́ mi hàkìmọ́ àti mọ́fẹ́ mr drag wọn lọ́dọ̀ ọlọ́wọ́ alóbi ṣáàkù sọ́nà àdémọ́ mi sí àwọn onímọ̀ mi pé kò lálàáfíà sọ̀rọ̀ náà so tó bá tí òun ìrun rẹ̀ lálàáfíà kò lálàáfíà kò so ọ̀tọ̀ gbígbà kò sí gbígbà ọ̀rọ̀ ọlọ́run balọ́wà so gbígbà kò sí gbígbà ọlọ́run balọ́wà ṣùgbọ́n yóò máa jẹ́ punishment fún un lórí pé hadith náà lórí àwọn ìtàn sọ pé hadith náà lálàáfíà yóò máa jẹ́ punishment fún un nítorí pé kò gbọdọ̀ má kí òun kò gbọdọ̀ má kí òun kò gbọdọ̀ má kí òun subhanallah lórí pé hadith lálàáfíà tí ọ̀gbọ̀n kò gbọdọ̀ má kí òun ó kí òun bó ṣe yẹ kó kí ọlọ́run àwádà kí láǹfààní ẹ̀ tó bá lọ́dọ̀ kúrò àwọn àsìkò yẹn ń kọ́ àwọn àsìkò yẹn tó bá lọ́dọ̀ kúrò àwọn àsìkò yẹn nígbà tó kú lẹ́ni tí ò kírun náà nítorí ìròyìn tí àwọn bá kí kọ́dà yẹn pé ní bó ṣe hàn sí wa pé ìrùn ó kí dáadáa ní pípé ó lálàáfíà ní dàjọ́ ti ṣẹ̀ríà tó hàn sẹ́dẹ̀ mọ́tò náà bá dára bẹ́ẹ̀ kò sáfà ní fún tàn ẹ̀ pé ìbáwí ló lágbára ni ìbáwí ló lágbára ni bìnnà lórí hadith na adisman adimam nasaayi táwọn ní hasanẹ tí wọ́n sọ pé lọ́làáfíà so àti àdínà ní hápì ní ọ̀fun ọ̀rọ̀ àti ṣèkàdánù àná ìṣàkóyà àti àṣà ṣùgbọ́n kò ní nǹkan kò ní kíni sọtí so fẹjọ ru ẹni tí ó lọ bá dábìgbà tó gba dábìgbà jọ tó gbàgbọ́ tó gbàgbọ́ atọ́lọ́dá atọ́lọ́dá adábìgbà ẹni tí wọ́n wá sọ ọmọ kọ̀ọ̀kan ó béèrè ìbéèrè lọ́wọ́ ànábì sọ pé sọlọ lọ́wọ́ àdìsọ́lọ̀ àwọn ọlọ́run ọ̀hún da àwọn ọgọ́dọ̀dọ̀ tó ń tọ̀ ṣùgbọ́n kọ̀dọ̀dọ̀ dùkú láì má tì tún láti ní òkè ṣùgbọ́n tọ́ba dọ̀kú nínú àwọn ọjọ́ tí ọlọ́run ọ̀dà rẹ̀ ń kọ́ ó kírun bí ìgbà tí ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ ṣe kírun láì kírun náà ẹ̀yà ìdìyẹ ńlá ni kọ́lọ̀ ń kọ́ ṣọ́ra bẹ́ẹ̀ gbogbo tọ́nà bá ti ní ká má ṣe kò sí àǹfààní bẹ̀ fún wa kọ́lọ̀ nípa ti ìgbẹ́ tí àǹfààní táyé náà kò sí bẹ̀ fún wa láì kí wọ́n tún á di àìgbọ́rọ̀ sọ́lá àbàtà sí àìgbọ́rọ̀ sọ́lá àbàlẹ̀ náà tó dáa tó dáa ọdún kan ọlọ́run àbàlẹ̀ sì máa tó lè ṣe bẹ́ẹ̀ láǹfààní ju oníkálùkù lọ kí ni ìran abiyá tí bẹ́ẹ̀ ni ogun kàwé kù náà tọ́lá ń ká má ṣe kọ́ni kọ́ gbogbo iná lè dúró fún wa ó sì alátẹ̀mí ní ìjọba sọ̀rọ̀ ọ̀pá sọ̀rọ̀ ó sì jẹ́ mú náà bàtà tó ní ìwà fún wa ṣe àkókò tán lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí a lẹ́yìn ní ṣàlàtàlà nítọ́jọ́ mọ́sókè táǹkà yìí ní mọ́tò ìsálà ẹ̀rí ìṣèṣàṣíwájú yóò máa jẹ́ lẹ́yìn nágbé lẹ́yìn nágbé inshallah tẹ̀lé ní máńdé àti lẹ́yìn tó tọ́lá ti kí wọ́n ti mọ̀ ṣe torí ẹni tó bá fẹ́ wá nígbà tí lè rẹ̀ sí kò sí wọ́n á fẹ́ láti gbọdọ̀ pẹ̀lú ògbọ́dọ̀ àyè wá so kí wọ́n tó máa láyà tẹ̀lé inshallah tẹ̀lé ẹ̀rọ ní ìgbàjọ́ pé ó fẹ́ wá ni orúkọ òun wà kó wọn àtẹnì ju kó wọn máa dọ́lọ́ lára fẹ́ lọ tó pẹ̀lú ọ̀dọ́là wọn máa ké mọ́tò ní ibi mọ́sáàsì wọn bí mú gbogbo ọjọ́ mọ́ndé àti gbogbo fọ́nẹ́tì ìrìn lẹ́gbẹ̀ẹ́ àgbà àti kọ́lọ́kọ́ ṣe wọn wọn kọjá àdàkọ́ fanájà tẹ̀lẹ́fẹ́ ara àti ṣọ́ọ̀tà ló wà ti kọ̀kan bọ́lẹ̀ wọn àti dọ̀rọ̀ so pẹ̀lú ọ̀dọ́là bí látọ̀ sí tẹ́ńbọ̀n ní ó وما بقصد أن في عاصي خانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر